iṣẹ́ ọlọ́run pọ̀ o obìnrin alárùn ọpọlọ bíbejì obìnrin alárùn ọpọlọ kan tí wọ́n ń pè ní ebase kere obenting ẹni tí wọ́n mọ̀ sí azonto ti bí ìbejì iṣẹ́ abẹ ló fi bí àwọn ọmọ náà bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ cross river ti gba àwọn ìbejì náà sọ́dọ̀ wọn láwọn máa ṣètọ́jú wọn dáadáa kí wọ́n lè jẹ́ èèyàn lọ́jọ́ iwájú bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ ẹni tó fún obìnrin alárùn ọpọlọ náà lóyún lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún yìí ló bí àwọn ọmọ náà sílé ìwòsàn kan tí wọ́n ń pè ní Sacred Heart Hospital tó wà lágbègbè Òbùdù nípìnlẹ̀ ọ̀hún pẹ̀lú iṣẹ́ abẹ ọmọ ọkùnrin kan àti obìnrin kan ló bí èyí táwọn ará agbègbè náà sọ pé kò wọ́pọ̀ rárá láàrin ìlú ọ̀hún Aláròyé gbọ́ pé ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Linus Behakong ló ṣagbátẹrù bí wọ́n ṣe ṣètọ́jú asonto láti ìgbà tó ti wà nípò ìlóyún òun náà ló sì mú un lọ sọsibítù aládàáni kan tó sì san owó tó yẹ kó san pátá títí tó fi bímọ inú rẹ̀ báyìí gbàràtílá náà sì gbé àwòrán asonto síta lórí ẹ̀rọ ayélujára pé àwọn ẹni ibi kan ló wáá fún un lóyún ni àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè yìí ti ń dáwó jọ fún un tí wọ́n sì ń ràn lọ́wọ́ títí tó fi foyún inú rẹ̀ bí ìbejì báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online faith adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín